Ismail ti rugi oyin òṣìṣẹ́ ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń jà ló kú mọ́ ọ lọ́wọ́ lójijì ọkùnrin ẹni ọdún méjìlélọ́gbọ̀n kan tẹ́ ń wo fọ́tò ẹ̀ yìí James Ismail ti ń gé ka àbámọ̀ jẹ lákòlò ọlọ́pàá ìpínlẹ̀ Kánò báyìí ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó pààyàn wọn níbi tóun àti ọ̀gbẹ́ni tọkọ̀ Àdàmú tí wọ́n jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan náà ti ń ṣe fàǹfà kan tọ́rọ̀ ọ̀hún sì padà dìjà láàrin wọn ni àdàmú ti ṣubú lulẹ̀ lójijì gbígbé tí wọ́n sì sáré gbé e lọ sọ́sibítù ọkùnrin náà kò lajú sáyé mọ́ ó kú pátápátá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kánò sp abdullahi haruna kiyawa ló fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan lọ́jọ́ ajé monday ọjọ́ kejìlélógún oṣù kínní ọdún yìí ó ní ní nǹkan bíi aago mẹ́jọ ààbọ̀ òwúrọ̀ ọjọ́ àìkú sunday ọjọ́ kọkànlélógún oṣù kínní ọdún 2024 ẹnìkan pe aago ìdágìrì iléeṣẹ́ ọlọ́pàá wa ó fẹjọ́ sùn pé ìjà ńlá kan ti bẹ́ sílẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Fast AgroSac Company tó wà ní Sharada Giant Quarters nílùú Kánò nípínlẹ̀ Kánò àti pé ẹnìkan ti kú lásìkò ìjà ọ̀hún Tọ́kọ Àdàmú lorúkọ ẹ̀ ẹni ọdún méjìlélọ́gbọ̀n lòun náà Dango Sharada Giant Quarters ló sì ń gbé gbàrà tí èyí ṣẹlẹ̀ níṣe làwọn jàǹdùkú àdúgbò ọ̀hún fi ti ìṣẹ̀lẹ̀ yìí kẹ́wọ́ wọ́n dá rògbòdìyàn sílẹ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí í jalè wọ́n ń kó ẹrù ẹlẹ́rù wọ́n tiẹ̀ fẹ́ dáná sun iléeṣẹ́ náà pẹ̀lú lójú ẹsẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ kánò cp mohammed zaini gumel ti pàṣẹ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí dpo ẹ̀ka ṣáádà sp adamu abdulrahim kòsòdì tí wọ́n sì lọ síbẹ̀ àwọn ni wọ́n sáré gbé adamu lọ sọ́sibítù kí dókítà tó fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti kú fínfín àfi òfin gbé afurasí ọ̀daràn tó lù ú pa James Ismail bẹ́ẹ̀ la tún mú èèyàn mẹ́tàlá lára àwọn jàǹdùkú tí wọ́n dáná ìjọ̀gbọ̀n sílẹ̀ a sì bomi paná ọ̀hún. ní báyìí a ti taari àwọn afurasí wọ̀nyí sí ẹ̀ka tí wọ́n ti ń tọpinpin ìwà ọ̀daràn abẹ́lé fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lẹ́yìn ìwádìí la máa kó gbogbo wọn délé ẹjọ́ kí wọ́n lè lọ ṣàlàyé ara wọn alūkkóró ọlọ́pàá ló ṣàlàyé bẹ́ẹ̀ faith adébọlá ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn aláròye online